وعبا الفاوى الشكاوى السواج والنبي ومحمد صلى الله عليه وسلم ìṣẹ́lọ́n kọ́ bá nábi náà tàwọn ará lè rà tàwọn sọ̀hábà rẹ̀ ẹ̀mẹ́lọ́wọ́ bá kúfànú àwọn náà kàtàwọn òbí wa tàwọn alfáwa tàwọn ọ̀gá wa gbogbo àwa jẹmọ́ àlọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọta fàánú ẹ̀yí wa kọláyà tẹ́lkẹ́yàmà gbogbo wàhálà ti lọ ọmọdé máa dá gbogbo ọbẹ̀ lọ́ọ̀kan اللهم إنا نعوذ من البرس والجنون والذباب من سيئ الأسقام اللهم إنا نسألك العافية في الدنيا والآخرة سلام عليكم بعد لا تكذب حفظ بك وتعليم بين ماتي وعين بين نقا اللهم تبقى ولا يتبري اللهم زادي كوي واجبان تسال الإسلام صلى الله عليه وسلم إلى القرآن الكريم كلا تعفي سبحان لك ونور روي ونعني صحيح بخاري kíra imam bukhari tí ń sálàyé fún wa nípa àwọn ọ̀rọ̀ àmìlì muhammad sallallahu alaihi wasallam nípa àgbésí àyíwá láì sàlàyé fún pé sharia islam àwọn nǹkan márùn ló kó jọ ní jẹ́ sharia náà ìgbàwọn màláìkà gbọ́ ìgbàkọ́rọ̀ ọba subhanahu wa ta'ala yóò kó wájú gbogbo alkiyama yóò tàwà dìde ilé wọn kò ní ètì kọ̀ọ̀dáàs àwọn táàrí tí wọ́n rí fún wa gbọ́dún bẹnu sàárè fún ẹni rí tẹ́ǹdì ẹ̀rán kọ́lọ̀ ọba subhanahu wa ta'ala kó sọ wálẹ̀ ní ìyá ń bẹnu sàárè fún ẹni ibi tá ń bẹ̀rẹ̀ ọba kó àtúyà rẹ jẹ kó fìyà jẹ wálá gbogbo ilé ìtàkùn bọ́yìí وفي الجنة بفعوه نيري إنهم بفعوه نيري وكسرات الله أخذ من الله ما هريم الذين يؤمنون بالغيب حد عضو يمكن على اعتقادات أنا قلت السنة كانت هي كانت اسمها فلان كنسو كسنتم ملائكة يعني الجنون إياني آه، أداكني لن يرى لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير يبقى إليه من جهني الاعتقادات بين نوى عبادات لك دني سنان في أحسن سيئم تاكي وكان بقى حاجة تنشي بقى لي عباداتي على نمكني المعاملات سوشيال اكتيفيتيز وعسكراني وعنا وعنا وعنا وعنا ìdábẹ́ kàràrọ̀ inú Bukhari ni àjá òjò yóò ní ọmọ ìyáwó lọ́wọ́ ara wa ṣe ní àfaramọ́ àmá àníyàn olùfìyàwó tó láàrin àti ìpàdàbà olùfìyàwó ìwọ́n tó bá yẹwó tòròkòrò osman paul olówó fún ní ṣeré àwọn ipa rẹ̀ ẹgbẹ́ tó ìmá ń tẹ̀lé ṣeré àwọn láàkò ní sí wàhálà tó wá mọ̀ pé a ah, ti máa jẹ olówó sí gbọ́ fún ní jẹ́ tí máa san ní jẹ́ tí máa wá omi tì lójú mi ni كاكي علم وانا عدي ولا ننسى سيقول اخوي اهان محمد صلى الله عليه وسلم ونا نكاين بي ديك بي سي سبحان الله نيا في سلم سينا علوه بعثا علوه بعثا علوه بعثا علوه بعثا علوه بعثا علوه بعثا اللهم عفينا بحلالك عن حرامك وعدنا بفضلك من سواك كتابك يا برنامج كتابه في الاستقراض وعداء الديون ولا حاجة وتفليس àwọn àlàyé nípa kíyàn yáwó lọ́wọ́ ara ẹni ọ̀bọ̀ ìkàláwìn lẹ́yìn náà ẹni tó ìkàláwìn pọ̀ àgbá ògbèrún tó dáwò ẹ̀ padà tó ọ̀yá àdàláwìn àbí owó tó ọ̀yá ẹ̀ kọ́ ọdá padà fẹ́ tó ní ọdí èyí gbogbo eléyìí ni ìsísí ìwà kí ẹjọ́ lòdò kí ẹjọ́ lòdò kó tó lóòótọ́ kó níwà pẹ̀lẹ́ kó ní sùúrù àwọn jáǹkìní alkini al'adáàbì àbí al'akhlaq kó tó wá kan ìjọ́ pọ́pọ́lá gbogbo yẹn mà al'okòbáàt tó ṣe rẹ̀ pé wọ́n tàṣe rí àfún mi ó gé lọ́rin eléyìí ẹ̀bá kudewa kitabu ti imam buhari ọlọ́n kò sọ́nà mú mọ́tọ́ bá kí imam buhari lọ́fà táwọn afá ìfẹ́ ìsìláàsì gbogbo ti yìí ni pé ọlọ́ṣẹ́jù nínú àwọn afá ní hadith kókóró akíra dán àwọn afá wà tí wọ́n síwájú ẹ̀ àwọn afá rẹ̀ wà tí ó mẹ́mọ́ wa máa lè fi afá afá rẹ̀ ni afá afá afá rẹ̀ ni ó di eyín imam malik rahimahullah ọlọ́kọ̀ imam shafi'i ọkọ̀ imam shafi'i imam shafi'i kọ́ imam ahmad bin ambal bìtó imam ahmad bin ambal àfà lọ jẹ́ fún buhari àti muslim ó di ẹni kẹ́kẹ́ lọ́wọ́ àwọn pé àmá sísè tọ́lọ̀ ní kò ń lò nípa ìsináàdì rẹ̀ ìmọ̀ wádìí gbọ́rọ̀ yìí tó tó tó ó ga gbogbo àwọn yòókù lọ àti pé ọ̀pọ̀lọpọ̀ ọlọ́dún àwọn ọ̀pọ̀lọpọ̀ àfà ó ní number one ó di yé wa báàbù tí a fẹ́ bẹ̀rẹ̀ láàrọ̀ báàbù àdá ìdòyòn àbí a bẹ̀rẹ̀ báàbù àdá ìdòyòn báàbù kí san gbèsè kí ẹ bá jẹ gbèsè kí ẹ máa san ọ̀lọ́láwù tààlá ọlọ́ọ̀bà kan ní kàtà báyìí pé subhanahu wa ta'ala ọlọ́ọ̀bà ní kàtà lọ́wọ́ pé inna Allah ya'murukum an tu'addu al ila الله سبحانه وتعالى قعيناته يعمركم ولهم قعيناتني أن تعد الأمانات إلى أهلها أمانة ما يجب بجوايا بطوة لو لو يأمانني فيلو أمانني إما يجب أمانة سائرة وإذا أقمتم بلاسي جبلا بين الناس جانعوية فأقموا بالعدل أتبدي أمثله كما بياز أتبدي ادري ان الله نعم ما يعزكم به ọlọ́wọ́ bá ń tí bá nípa ilá tẹ̀yí o tó dáàjù lọ́n pa ilá tẹ̀yí ọlọ́run ti wá àbí fún yín o lè àwọn tàbí ọlọ́run bá wí àwọn mùsùlùmí àríwẹ̀ ẹ̀kọ́ ni àwọn tó ń pé àìsè wá àbí gbígbájọ́ náà ọba ọbọlù bọ́rọ̀ jùlọ ní ọbọlù orí jẹ́ jùlọ ní ṣọ́tù nìsá àyà 58 wọ́n ni iná láyà ìbùkún bí ọlọ́run ti wà ní fi wà lọ́rùn ti fún yóò ìsítí àbíyànjú wà ní èdè lárúbáwá o bá yọ̀ ìkànnì bí gbogbo tó sí gbogbo ẹ̀ ọwọ́ bẹ̀ ó dé wa náà حديث 2388 حدثنا احمد ابن يونس حدثنا ابو شهاب عن اعمش عن اعمش عن زيد بن وهب عن ابي ذر رضي الله عنه قال الله سيدنا ابو ذر رضي الله عنه كنت مع النبي صلى الله عليه وسلم لما ابصر يعني احد قوله أقول دار دي مواقع له النبي صلى الله عليه وسلم عند الله هذا هو قالوا باري أكيبوت ولا ما سي حاج لي وين كوكوا قالوا سي حاج قالوا في زيارة مدينة نبي دعا ينامي فيكين بي نامي أودي هذه أو سيد أبو ذر الغفاري رضي الله عنه بن الله باري أكيبوت لوكا أبصر أخذا قال ما أحب أن يحول بي لي ذهبا فيمكس عندي من دينارا فوق الثلاثة إلا دينار أرسله لدين الله أكبر هذه هو أبو ذري سوريوكي أود بلتون ويكوني جان كان بنفمي كنت بتسيجة في البورج kí wá fẹ́ kò sí kí wá kí wá máa náà kí wá àyàfi má sílẹ̀ fún gbogbo ẹgbẹ́ gbèsè lókù wọ́n ní kí mo jẹ lókù sí sílé mọ́ afẹ́kì ẹ̀kù sí kìtò láti fi sàn gbèsè kó ní ìrírí ẹ̀kù lọ mi mọ́tì láti mẹ́tẹ̀ ọ ọ̀kẹ́ ó fà ju jùmọ̀rọ̀ kó ju ayé lọ àbí lẹ́gbẹ̀ ó jù lọ fífi fífi gẹ̀ẹ́bà ó ní yẹwà lọ tọrọ ó ní ìwọ̀n abdulzari rẹ̀ قال ما أحب أنه يحول لي ذهبا kò tó wòye ní kò wù mí kó wọ́n mi change sí gold lẹ́m kò sí indi nínú owó dinar kó wá lẹ́yìn kó wá kú dinar kẹkiri nínú ẹ̀ tó ka salatu ní lẹ́yìn dìbẹ̀ta illa dinar àti dinar lọ tẹ́kù ọ̀rọ̀sílẹ̀ ó ìgbẹ̀yìn ثم قال ان الاكثرين هم الاقلون سلام توقف تقوى عنوان انت تفكير من على القيامه من الأكثرين هم الأقلون نقول تقول كده الكيامة فما وصعنوا إلا من قال بماله هكذا وهكذا هل النور باك هاي دي فوية فوية الولون إلا من قال بماله هكذا وهكذا وعشار أبو شهاب بين يديه وعن يميني وعن شمالي قليل ما هم واني احرجبنا ولا باي ابو شهاب قال يعني وان نوصلنا ولا باي نوصل بالو اقوتهم نوجي واجي نوصل باي انا باي ودي وقليل ما هم اوزوا لوني دي ان وني ما تبي دي ان وقليل ما هم وكان مكانك دبي توان ابو ذر دبي توان مو موف àwọn sàbí àdúgbò makanak gúnbi tó wáyé ẹ̀kọ́jú máa bẹ̀rẹ̀ bá ìlànà ìgbà lọ síwájú kò sí ìjìnà jù ìtẹ̀mẹ́tì sáwùtẹ̀ nígbà gbòòwò kan sọ àrárá tó kan àti àti ẹ̀wò wọ́n gbàlẹ́ lọ sọ̀rọ̀ ìbá níbi ìlú tí wà níbi ti bọ́ ohun yẹn ثم ذكرت قوله قوله مكانك wọ́n rántí gbọ́dọ̀ sí pé dúbítọ́ wáyé nísìlẹ̀ mú mọ́ni ẹ̀rọ sọ́dọ̀ mẹ́sẹ̀lẹ̀ mọ́ ní lọ́bí tó lọ yẹn kí èèyàn wá gbóhùn kan ohun tó ń kọ́ fẹ́ lọ wọ́n ní àwọn ní gíma tó mi ṣe makana kọ́bí sí ẹwà àti àti ya Rasulullah nígbà ya قال او قال صوت الذي سميته كن يوم ثم بوين قال هل سميت نبي صوبونني قلت نعم من بالي قال اتاني جبريل عليه السلام كل ملاك جبريل وابعني ملائكه تشك علينا لو بوم فقال جبريل وقلت بوم فقال من مات من امتك يوافق يرد بجوا كنوا على امه عليه inú àlè ọmọ rẹ̀ láàyè ṣẹlẹ̀kù bí láì ṣe a tí ọba sẹ́bù kankan pẹ̀lú ọlọ́ọ̀bá bukara jùnà ọmọ jùnà ìjọba kún inú àlè ọmọ rẹ̀ láàmì yẹ́kù yẹ́mìlẹ́ ṣẹlẹ̀kù bí láì ṣe a ń takar jẹ́nà wa in ta'ala kaza wa kaza wa ala na'am ya rasulullah ọmọ jẹ́nà tí ọba sẹ́bọ̀ tí ó ti báyìí tó ti báyìí ní bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ̀rí lọ́fàá ṣe tọ́nà táwa gbogbo ọ̀nà tó bá ti gbà fẹ́lẹ́ ọba tó bá ti ṣìbọ̀ inú ìṣètọ́rùn síbẹ̀ yóò máa wọ́gbọ́n fún ọ náà ní yóò máa ka ìkiri náà ní ọ̀pọ̀ gbogbo tó ṣe wù tí ó ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala kó sànú wa ọjọ́ àrà fàtàkọjá yìí nìyí ọlọ́jà àgbẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé inú ìṣètọ́ máa bàjẹ́ jù Ànábì sàtẹ́lẹ̀ ó ní ìjọ àràfáyìn inú ìṣètọ́ máa bàjẹ́ gan-an tí ọlọ́run gbogbo àwọn ẹ̀dá mùsùlùmí àti wà lára fa àtọwọ́ àti wà ń lé gbogbo olóòfin ẹ̀sìn wọn jì wọn ṣùgbọ́n wọn ni a ah, òun ti wà lára láti muharram òun ti ọmọ ènìyàn sí nǹkan báyìí òun ti ìjọ sí nǹkan báyìí ọjọ́ kàpẹ́rẹ́ yìí kí wọ́n wá gbogbo ẹ̀kú fún un wọ́n láwọn jẹ́ ìfowó nù ní ma sọkún ní ma bu ìpèsè orí yé ma sọkún ni. ó bí wa àmọ́ ẹni tó bá ṣe é bọ̀ kọ̀ ọlọ́run ọlọ́run ní kúrò jù tó bá túbá lókun. خذي نفعا متبدلا تعادي الى الى الشرك بدا اجوانا كتي ما تو لو بالشرك لا في اوا اوا اوا كتي بيس بيكا كما سبب اوا كيوم اكبر اوا وقع كريم اكبر اكبر اكبر ابي اكبر كريم كي ما ريدو تو شي كان يكون ما ريدو تو يا ان بول لرو ما الى ذلك òun náà kọ ìtọ́ ni ó di ọlọmọ sọ̀rọ̀ ni wọ́n á ní òjìbílẹ̀ lọ pé sípàlì ọmọ rẹ̀ mẹ́ta ẹni tó bá kúnnú wọn لم يشرك بالله شيئا باسبوك في كل ولوبا دخل الجنة او قرأ يدب دي خلقوا يوا الجنة فا اتوا الجنة اتوا الجنة كل فيلم ما بيكون خلقوا يوا الجنة قل وإن فعل كذا وكذا وانت بات الباي بات الباي قال نعم قل الباني أقول أبو ذر الجفاري قال يا تلون لا لا قل وإن سرك وإن زنى وإن سرك يا رسول الله كما سلسل لكي مزيد كما جعلي وإن ظن آه، أنا بيسلك وإن ظن وإن لكن àlejò náà tẹ́lẹ̀ náà àlú ni wọ ìjìnà àlejò ní kọ́lá bọ́ fẹ́ ọkọ̀ alára ní àmì àbízẹ́rì ní ìdọ́lẹ́lẹ̀ kẹta tó bèèrè ìwọ̀ ìjìnà kọ́ ní tẹ́lẹ̀ náà bàálì ní ìwọ̀ ìjìnà alára ní àbízẹ́rì ní àbízẹ́rì fẹ́ ọkọ̀ nígbà wọn ní owó sínú owó sí ọgbà dá sí ó ní wa ṣe tán nínú rẹ̀ sí dùsí ó sì ní kẹ́ǹfà وكنا نقول السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله الله ذكر عبد الله وسلم كفر ó ní wa ilé wa máa jíṣẹ́ sọ nínú pé àwọn ah, síkò síta àárọ̀ gbogbo ẹ̀dọ́ ìjà ní asẹ́fúnlá ní ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ olóòtú gbogbo ẹ̀dà nù lọ́fàá sí anabi Muhammad sílẹ̀ ló fi irun táǹkì yìí ọlọ́mọdé bẹ̀rẹ̀ ti wa gbogbo odò tí ń sẹ́wájú wọ́n ní òjì síwájú rẹ̀ nìkan wọ́n ní tí ìbá ní odò ní síwájú rẹ̀ tí wọ́n wẹ̀ ní odò lẹ́ẹ̀mà àwọn lójúmọ́ nígbà tí kò wà lára rẹ̀ ní rárá ó ní bẹ́ẹ̀ ni dáńtì wákàtí máa mú bẹ́ẹ̀ ni dáwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ dọ́kọ̀lọ̀ lára tẹ́ báyìí hátà ẹ̀sìn tó wọnú òkà báyìí nínú àwọn ọmọ ọ̀ka èké náà lóòkà tó gbọ́ jáde kúbi ó bí lọ́fà àgbọ̀ fìmú ṣeré àwọn agbóyèdú náà àti jìnà táwọn ẹ̀ṣẹ̀ náà torí tí a bá tọ̀wọ̀ ní kó mẹ́ ọmọ ìtumọ̀ sí lọ́wọ́ ikú fìdí wọ́n bí lọ́kọ́ láà yazni zani iná yazni huwa mu'min ẹnikọ́ mímọ̀ sí zina lọ́wọ́ pé àkẹ́sì ní o ẹnikọ́ mímọ̀ sí lọ́pàá náà sí lọ́wọ́ kọjá mu'min wọ́n ká imá nìkó láàrẹ̀ wọ́n yẹ́ ó di wa ọlọ́mọgbọ̀n imá nìkó wa sọ́lá Qur'an al-Karim حديث 2389 حدثنا أحمد بن شيخ شديد عن بن سعيد حدثنا عبي عن يونس قال ابن شهاب حدثني عبيد الله ابن عبد الله بن عقبة قال قال أبو هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم أمرت النبي هريرة رضي الله عنه nínú ìṣẹ́lẹ̀ tó báyìí pé láwọ̀kánà lè mítlò odin zahabani ní bá ní góòlù títàkì ohud ma ya sẹ́rọ ni ayyamurọ́ aláàtàlátàkì ṣíndé nínú iṣẹ́ a ṣe kò ní dùnmí ìmọ́ ma ya sẹ́rọ ni kò ní dùnmí mọ́ mi kí tọ́jú mẹ́ta kọjá báyìí pé ó sì kùnú owó yẹn ìlà ṣe ó na àrùsí gbogbo lè jẹ́ yìí àti ìmọ́ kalẹ̀ واتها بفي رواه صالح وعقيل الزهري إمام صالح وعقيل أبو إمام الزهري ونوى سبحانه وتعالى واتلك ماذا بعث بفي ونوى اللهم عقينا بحلالك أم حرامك وعقنا بفضلك أم سواك صلى الله على سيدنا محمد وعلى آله أصحابي أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام جميعا إن الأكثرين هم الأقلون سؤال ابن قوله الأكثرون هم الأقلون أقلون الأكثرون هم الأقلون الأكثرون أي من المال من يوتقوا إذا لم ينفقوا في سبيل الله صار مفلس يوم القيامة يوجد كان جوسف حكم يوم القيامة كل وفقه وأن إذا لم ينفقوا في سبيل الله وأنا مجموعة طلابة يوسف في يوم القيامة يوفق كل سمي كان يكون أو تلك أوسوى الجنة ní ìdájọ́ ọjọ́ ọdún yàrá kí á máa ma olówó fún wọlé àjọ náà ìdájọ́ ọjọ́ yẹn five five hundred three clear five hundred ní ọjọ́ ọjọ́ tàbí with me five hundred years ẹ̀kọ́ yẹn àwọn ọ̀rẹ́ káwọn tàbí kàtàkì àti ìjọba nínú ìgbà ẹ̀ ni àwọn olówó yẹn máa bọ́ ju wọn bó ti yẹ bó ti rí nù àbẹ́ńtọ́ lówó lọ́wọ́ أن رجل كما وضع سبحانه وتعالى ودي لغة مسلمين من سورة عيد هي قوله العقرون الأكثرون هم العقلون العقرون أي من مال من المال إذا لم ينفقوه في سبيل الله هو ما نضرب سوار العقلين يوم الكامل القيامة وكلمة يوم الكامل لأنهم لم يقدموا لشيء فصار المقلين كانوا في تتواجه وادي السني من الكامة قد يكون الإنسان كثير ما وغيره أقل منه مالا ولكن أكثر منه عملا وإنفاكا يعني بيجي لوا بيجي لوا أولي بليون لوا بليون بيجي يولي مليون لوا أما يولي مليون إن وانا وسنة لوا بيجي ó di ebi mo gbọ́dọ̀ wọ̀ṣọ́lá náà àbí jẹ̀ta lọ wọ́ṣọ́ gbogbo tó pé ojoojúmọ́ náà màláìka máa ń sọ̀kalẹ̀ àbí méjì máa ń sọ̀kalẹ̀ ọlọ́mọ pé aláwọ̀má eighty mú fi kàálà fẹ́ mi aláwọ̀má eighty ẹni máa ń náwó ọlọ́ba ìrọ́pù fún ìrọ́pù rẹ̀ rù aláwọ̀má eighty mú fi kàálà fẹ́ mi ẹni tí lọ́ sọ̀ náà ọlọ́run ìkọ́kọ̀ méjì kó wúlò lọ́rọ̀ tẹ́ sọ yọ ọ́sẹ̀lẹ̀ fún pẹ́ẹ́kà ó lóun lọ sí kò òun fẹ́ ra àwọn kíní iṣẹ́ àwọn ní àwọn sínú àyè iṣẹ́ wọn wọ́n á kún wọ́n á kún fún ní three five three five thousand naira three five three five wọ́n á fẹ́ ra mẹ́fà wọ́n á mú ọkọ̀ lọ olùmọ̀ one hundred and fifty thousand lọ́wọ́ á fẹ́ ra mẹ́fà kíní yẹn. báyọ̀ rẹ̀ ní kò sí good morning notice lagos nígbà yẹn ọmọ àrí òun dúró lọ́fà ọmọ bá fi òru wọ ìkó náà òjò wá rọ̀ lórúkọ yìí ọdún wọn lọ sí garage ọwọ́ àrí lé ọ̀rẹ́ rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ sọ́tọ̀ sí kiri àbàràzá kiri yìí jẹ́ ọwọ́ àrí lé wọn ti wó ọwọ́ àrí àbàràzá kiri tó bọ̀ bọ̀rọ̀ sí náà ọmọ kíkà yìí tí bàbá òun ló ń bá báyìí tí wọ́n fi lẹ́nu ní ìṣòro kíkó yẹn mọ́nu tó bá lè ra blocks ilé ìyẹ̀pẹ̀ ní ilé ọba rẹ̀ gbówó yẹn ọba láti blocks ma wọ́n lọ́bi thirty thousand ilé oníbi gbé mẹ́rin ìdíbò àwọn ilé tó yẹ ju fún yẹn tó bá lọ owó rẹ̀ kú one twenty pé instead tó fi ra best time ra mẹ́rin ó yẹ ọmọ àná ló kù padà nípa àdúrà ó ní bó dé lábàbá tó fẹ́ fún títì báyìí kó n fò títì yẹn ló ń bá rí bọ́ọ̀ ìkànnà tó náà kò sí ìbúwa ẹni bó ti bàwà ìkó mo kọ́ àwọn ẹgbẹ́ ilé ìfẹ́ yàwó yàwó òun ni ló ń bá yàgò wọn ni ọ̀gá alájà ìmọ̀ wá rí ìgbèrè mo rí bàbá pẹ́ẹ́sì kí ní ìgbèrè mẹ́rin mo mọ bí táwọn ìgbèrè ti kó bí táwọn ìgbèrè ti tó bá tẹ̀lé lọ tó bá tẹ̀lé lọ ibi tí agbára kí ni ọwá tẹ̀lé tí tó tẹ̀lé tó bá wùú lẹ̀ wọ́n tó wára mẹ́fà yìí náà ẹ̀dẹ̀ rẹ̀ ọ̀bí ninety thousand wára mẹ́fà fifteen fifteen thousand ọwá fún mọ́ ẹ̀ ní five thousand ọwọ́ ẹ̀ ọkùnkù wọ́n bá sọ pé ó yẹ kéré àmọ́ àǹfààní tí one fifty yóò ṣe lòun náà padà ṣe àwọn akẹ́kọ̀ọ́ yóò tọ́ ni ẹ̀rọ bọ́kà gùn ní mọ́sára ìkẹ́ fún wa lọ́kọ̀ máa fi orí mọ́nà bọ́kà gùn ní ó ní ẹwọ takọlì kí làbí gílẹ̀ gbé gbọ̀gú kí táwọn àbí gbóra ẹ̀ bọ́kẹ̀t ní ẹjọ́sì yóò wù ẹjọ́sì yóò wù nígbà máa ti tó fún yẹn ní bẹ́ẹ̀ lówó ẹ bá nínú àwọn ọlọ́ọ̀bà bí àkẹ́ ẹ̀kọ́ ni zakat náà ni ó di bó ṣe rí ni wallahu ta'ala alam ẹ̀ mú dáa fọ̀rọ̀ yìí wa. wọ́n ti dáadáa fún ọ àdáwò wájú fámìlì wọn tó gbé èyí máa ń gbé wọlé ní ilé ajá ní káàkiri alọ́dọ̀ àwọn fámìlì ń lọ pé ah, ẹ̀mù tẹ́lẹ̀ tí wọ́n gbọ́dọ̀ láti àyè ìlú tẹ̀ sí. ní kalama. àwọn yìí nígbà wọn mú ẹ̀gbẹ́ láti sí ìyàwó ní ìgbélé ìpè ìlú yìí. ẹ ò ń kọ́lọ́ sẹ́yìn àdúgbò ìṣẹ̀lẹ̀ láàrọ̀ sọlẹ̀ ó bá wọn mẹ́ta nínú àlẹ́ ó mọ̀ kò sí máa wọn kò kọ́lẹ̀ fún ẹni tí dáká rẹ̀ sọ̀rọ̀ tó ti ní dáká ó di ẹni tí sùn tó ti jí lórí ẹni ẹni kọ̀ọ̀mọ̀ tó ṣe àbí ẹ̀kọ́ ni alámọ́sọ pé wọ́n jẹ́ ìpínlẹ̀ ọmọ tó ṣe ni nígbà tó àwọn sáyẹn wọn ní ẹ̀sẹ̀ yìí wallahu ta'ala alam ó di ọlọ́ọ̀bà kú sànù àmọ́jà ọlọ́ọ̀bà jẹ́ akú fífi tẹ́tọ̀ wá bí ẹ̀sẹ̀ yorùbá kí wọ́n lè kọ́ tọ́wọ́ ọkọlọ́wọ́ olú ẹ̀dáràn òkú kan bẹ̀rẹ̀ bẹ́lọ́ọ̀bà subhanahu wa ta'ala lọ́gbọ̀n bí lásìrì ọlọ́run bòmí láti rí kúrú tó wá fẹ́ kú ọwọ́ ọmọ rẹ̀ ló kú sí ọmọ rẹ̀ sì gbẹ́lu yẹn àwọn èèyàn gbé ah ọlọ́run bòmí lọ́wọ́ alábẹ́já ọlọ́run bòmí láti rí lóòótọ́ gbogbo àdúrà ní sí ọlọ́run bòmí láti rí ó ní yíwa ọmọ sábà ọ̀nà láti bẹ́ẹ̀ tẹ̀lé kíá naam wa alaikum salaam tẹ̀lé naam.

wọ́n sì ṣe wọ́n sì bìnà ní kiri ṣùgbà ó di àfá mi ìdèrè sí láyé àtàkùn láti mọ̀ sàlàyé ẹlẹ́kọ̀ọ́ ẹlẹ́bẹ̀ máa ń yẹ̀bá yẹn tí mo sáà fẹ́rẹ̀ yìí wa ọ̀rọ̀ ní dúró dúró gidi kọ́kà sọ pé wọ́n yìí kọ́lá bí ṣe bìnà ara o kí ṣe wà sọ́nà ìdìnà bí wọ́n mú kí dalẹ̀ ara o ó di náà náà wà ní sọmọdìlà wà lùkùtù tọ́lák wọn kọ́ ní ìdí ìdílé gbódùn pé mo gbà padà mo tún wá kọ́ lẹ̀ ọ̀rọ̀ tó wá tẹlẹ̀ fún wa kò tí ì sọ fún mi pé mo gbà padà wá sí mo kọ́ jẹ́ àwọn ẹ ò yí mi tó ọkọ̀ obìnrin lẹ̀. ọkọ̀ obìnrin lẹ̀ wà lóhun gbà padà kí sẹ́tún wá rojọ́ sẹ́tún wá rojọ́ pé ikú ah, ṣe fún mi tó ṣe fún mi ó ní mo tún fẹ́ ọ̀gá lé. láì jẹ́ gbọ́dọ̀ pé mo bọ́ padà. ara ara ẹyọ kan náà sì ni ẹyọ kan náà sì ni ẹyọ kan náà ni obìnrin bí àwọn ọmọ kékeré ìpínlẹ̀ kan náà ni orí ẹyọ kan náà wọ́n ti wà ó di ìgbà fún wa bẹ́ẹ̀ ẹ bá wùlẹ̀ tú lọ jìnnàjìnnà mẹ́tù náà sí ìyẹn lọ jìnnàjìnnà ẹ sùn wọn pẹ̀lú ọlọ́ọ̀bá wa ó di ẹ kàbírù bọ́ọ̀lù lè tú délẹ̀ o tó látọ̀ọ̀tọ̀lá èyí tí ó ń bọ́ sí ilé ìpàdé tí ó sì lápá ìlú sọ̀rọ̀ àmọ́ kò ní kapásítì tàbí ṣọ́ọ̀tù wọn láti wọ́n gbọ̀nà owó ó kò ní agbára àti kò fún wọn lásìkò. kò fún wọn kọ́ gbàgbé pé gbàgbé kò lákàá rẹ̀ lọ ikọ̀ tóbi lọ́rùn o. ṣọ́ọ̀tù ọ̀pọ̀ lágbára ni mo sọ mẹ́ta aláàkọ́ ni eléyìí náà àdébí ní nǹkan mẹ́ta ọdún ìjọba ọmọ mi àbí ìfọ́ fọ́ọ̀sì wọn ṣe ọdún ṣe nìyẹn àbí àbí tí wọ́n gbàgbé ṣe àbí tí wọ́n gbàgbé ṣe àbí àbí tí wọ́n ti ṣe kò sí tí wọ́n fáìlì màtí wà mẹ́kọ̀ọ́ sí ilé yìí mẹ́rọ tí wọ́n ti ṣe ní sick tí wọ́n gbàgbé ṣe tí wọ́n gbàgbé àbí àbí wọ́n fọ́ọ̀sì wọn ṣe ọlọ́run mi ò wa alaikum salaam dila. ilé wà fún ẹni tí ti gbéyàwó rẹ̀ ní tàlátà gbéyàwó rẹ̀ wá ń lo píríọ̀ tó lò fún kí wọ́n fi sọ wọ́n máa fi olíwọ̀dì eh, ẹ̀tọ́ olíwọ̀dì òjìjẹ́ kí. ó ti padà nù. ó ti padà nù. bí a máa àǹfààní kó ṣe ìdá ẹnu rẹ̀ náà nù. ó lè rí sí ara ìkọ́jú ah! mo fẹ́ sọ́mọ ní <laughs> ó yẹ kí wọ́n rí wọn kókà kókà tó o ìjọ wà wáyé wọn ìwọ parí ó sọ lára ìjò àrí ìjà lọ́wọ́ lára ìjọ parí ó di eyín dáàmà àǹfààní ó ti kí jà ń lè rẹ̀ ní pé inú ló ti wà lẹ́yìn náà ó lè rẹ́rì ẹ̀mí láti ń bà ó lè rẹ́rì sí ìwọ ojú ló rí <laughs> ọ̀tàn ẹ̀rí ìrọ̀tàn ìjà nǹkan rẹ̀ àríwá kan yéwù ó lè rí nìyẹn àbáàbì rẹ́rì ìjà rẹ́rì <laughs> alẹ́ bá ìyẹn lè ṣẹbọ fún ọmọ fún ṣẹbọ. ìyẹn lè ṣẹbọ fún ọmọ ṣẹbọ. lọ́fà tí mo sọ pé àdúrà tí abúkà ti bí ṣe pé ẹni ọ̀pọ̀lọpọ̀ pé ẹni aláwọ̀ ẹni ìdọ́lọ́m ti dẹ́sí zulman kafira láyé zuru gbogbo bá ilẹ̀ àǹtí lẹ́yìn àdúrà sábì kọ́ wáyé pé ọlọ́ọ̀ba ẹ̀sìn mọ́ sí fún mo mà sí kí mà sí mo sí kọ́ mà àti láyé tí wáyé yóò sì gbogbo ọgbọ́n kúrò sí ìrọ̀rùn kọlu kúrò mọ́ sí ọgbọ́n sí ìrọ̀rùn ó di ọkọ́lọ̀ ọba mọ́ sí rẹ̀ sọ wà ní naam wa alaikum salam hmm. ẹni bá ń ẹ̀jẹ̀ yẹ́ o ní ìjàmọ́ màdá ìwé lábẹ́ ni mi mú bẹ̀ ìwé lábẹ́ ni mi mú bẹ̀. gbogbo ẹ̀sẹ̀ ni gbogbo ẹ̀sẹ̀ ni àmọ́kẹ́lẹ́ wí two months six months two wa wọ́n mọ̀ pé kẹ́ máa ń tẹ̀ ẹ̀kọ́ kí ẹ̀kọ́ wọ́n ń tẹ̀ ẹ̀kọ́ sì ń tú bá tí wọ́n á mi tú bá yẹn ṣòro sì méje ni gbogbo ẹ̀jú ìṣẹ̀lẹ̀ ọdún always ẹgbẹ́ máa mú ẹgbẹ́ kan àdíkì gbígbẹ́ apákan kíkàzá sí ìdájọ́ ara ọ̀ ó ní láwọ́lá tẹ̀sí bọ́nà tìtìtìbọ́n kí ẹ bá ti kẹ́ǹtẹ̀ ẹ sì túbá ó túbá yẹn ọ àwò kí ni túbá yẹn ìka méjì ní òkè náà bìyẹ tuntun wa ó di wa wọláhùn tí a là àlù náà ó di yẹ nísì nǹkan. nínú nínú gbogbo ètò tí kùránì àmọ́ tí kùránì bá wà àmọ́ wá bá di pẹ̀lú ìtumọ̀ rẹ̀ tó dáa àti àmọ́ wá sọ́sọ yìí ni àbí wọ́n hmm. wá tìmọ̀ rẹ̀. àmọ́ máa fẹ́ pé kókó kan tí ọ̀rọ̀ tá a bá bá sọ̀rọ̀ sí àwọn mọ́tálá ká tún máa bẹ̀rẹ̀. àwọn kìíní àwọn ohun ìṣẹ̀lẹ̀ wò. Ah, ṣẹ̀rí àná ni ṣẹ̀rí àná ni ṣẹ̀rí àná ni ṣẹ̀rí àná bẹ́ẹ̀ ni tí ìtàwọn yẹn láǹfààní ọ̀yẹ̀ wá tó ṣe ní burúkọ ní wọ́n sì tó ṣe nínú gbó ní oòrùn zamani àti makani yẹn ó bí ṣe ìdájọ́ ẹ̀ títí yẹn àti ààyè yẹn àti lẹ́bùl àwọn tó bá sọ̀rọ̀ ìwà àti bíi ìjọta máa ṣe ń gbà ní ìlú síta mi ń síta ó di yín. ọba tí ẹni ọ̀rọ̀ ogun kò ní ìlú ọlọ́ọ̀dì ṣàlàyé clearly Naam. Wọ́n jẹ́ ti ní ọ̀rọ̀ àti tó lọ fún gàgà sí ẹ̀sùn ṣẹ́fì ìtọ́fún ohun tí lọ ọmọ rẹ̀ sì wà lẹ́nu. Àkókò máa máa ti dé àti tẹ́ẹ̀sì kan sí bàbá yìí wọ́n á tó pé àgbà tó tó bàbá rẹ̀ ọmọ nǹkan tó bẹ́ẹ̀ tó máa tẹ́ẹ̀sì kan sí kò lẹ́tọ̀. Ó ti máa ti kan sí àpò ariwo òun tó sára rẹ̀ nígbà náà wọ́n á ní díẹ̀ àwọn òkùnkẹ́kẹ́ tẹ̀lé tó ẹgbẹ́ níwọ̀n tẹ̀lé sọ́mọ́ ẹ̀kú bàbá ẹ̀lú ẹ̀kú lógún wá ó náà wá ní àwọn ọmọ tó nǹkan kan sí ìlú. ẹ̀ńtí ni ẹ̀. tí òògùn ọ̀kọ̀lá pẹ̀lú ẹ̀ kí àwọn àmọ́ fẹ́ pé ohun tó lógún ohun tó lógún ẹ̀ tó lógún rẹ̀ yẹ gẹ́gẹ́ ogún yẹ ogún tó ti àtọ́ máa fi díẹ̀ sí tó fi káàkiri. ìwà kàníyè ìwà kàníyè mo ló lówó rẹ̀ ó fi lẹ̀ fún ìpàdé dáadáa ó kò ń pẹ̀lú ọlọ́ọ̀ba ìwà tí wọ́n wù yẹn ìwà àtàlẹ́ wọ́n sì dàjẹ́ ni lẹ́yìn náà ọlọ́wọ́ bìí lọ́wọ́ wọn á dì ìdíwò rẹ̀ wọ́n á mú rẹ̀ lọ́wọ́ tí ìyá ẹ fi jẹ́ kú ó ní káwọn wọn lè bá pàlọ́ mọ́sílá wo mọ́sílá àkọ́kọ́ fún mẹ́ mọ́sílá ayé mọ́fíàdì mọ́fíàdì ìgbàjẹ́ ni ìwà àkàní ó ní ọlọ́wọ́ mọ́jà ní kàánù سبحانك اللهم وبحمدك لا اله الا انت mẹ́fà sí ìdàbò rẹ̀